أدبا بلواه وما كان من ربي فإنك ربه وما كان من مولى فإنك مولاه وأنجح لنا منك المطالب كلها وحقق لنا فيك الذي قد رجوناه وأقبل علينا سترك وكفنا من السوء والمكروه ما نحن نخشاه وأنزل علينا العز يا من بعزه وأنزل علينا الفضل يا من بفضله وأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول ولا تجاروا له بالقول كجار بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يضبون يرفعون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم بالتقوى لهم مغفرة وأجر عظيم إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا فتبينوا أن تصيبوا قوما بجهاله فتصبحوا على ما فعلتم نادمين واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون فضلا من الله ونعمة والله عليم حكيم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 pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam gbẹ̀gbẹ̀ àríkìyàmà bàbá àti àwà jẹ́ wọ́n wà ń bẹ́ o àwọn àfá wa jọ́ wà ní ẹni ìkẹ́ o àwọn aya wa àwọn ọmọ wa àwọn ọ̀rẹ́ wa jọ́ wọ́rọ́pọ̀ oníbùn náufal lánàá amúrùn náufal mọ̀ pé bàbá yìí tàhrífù mistake ni o zaidu ibn amur ibn nufaili olùhun wọ́n ìsọ díẹ̀ ń bẹ̀rẹ̀ pé àwọn èèyàn yìí anúbìsọ́tọ̀ lọ́nà fọ́nà sọ pé wọ́n àwọn ọ̀rẹ́ mẹ́rin kan bẹ ní maka tọ́jọ́ wípé wọ́n padà bá rìsálà nàbí ṣùgbọ́n fítírọ̀ ọlọ́wọ́ bá ń bẹ lára wọn àdàmà pé òkun ó yàtọ̀ sí màlẹ̀ irọ́ ó yàtọ̀ sí òdodo ẹ̀rin ó yàtọ̀ àbòsí wọ́n yàtọ̀ sí dáadáa àwọn yìí wọ́n tàbà sí dáadáa yìí wọ́n wá lọ alákọ̀ọ́kọ́ wọn náà ni wọ́pọ̀ ibnu Nawfal ẹni ni Ubaydullah ibnu Jash ẹni ni Uthman ibnu Huwairi ẹni ni bàbá tàǹkọ́ rẹ̀ Zayd ọlọ́bọ́sà bá ní jẹ́ ẹni tí ó máa tú ọ̀rọ̀ náà torí gbogbo mọ̀kọ́ dámẹ́ àbùkátà rẹ̀ ọ gbọ́dọ̀ jẹ́ ẹni tí kéwúyé dáadáa nítorí pé ẹ̀sìn wa òun nìyẹn ń tá wá gbáyé sínú ó wá ní nǹkan àkọ́kọ́ sọ̀rọ̀ àwọn èèyàn láti tàǹtàkùtà ọrọ̀ àlọ́rùn láti tàdánù nítàkùtà ẹ̀sìn tó wá sí láyé ara ìta ẹ̀sìn tàkùtà oníkéyàn máa sọ fẹ́ tó ń gbọ́rọ̀ rẹ̀ wípé gbogbo bí ẹ bá ti lọ àjọ ńlọ ni kọ́dàkọ̀ jẹ́nu náà ẹ ń bá sọ èmi ọ̀gbà pọ̀pọ̀ ló ń gbọ́ àwa ń bọ̀ aṣọ mánà mẹ́rin fúnkún mẹ́ì àwa ní òkú ummu àti ummiyu ummu lọ́dọ̀ lọ́gbọ́wá o ni aslu shay ìpìlẹ̀ nǹkan lidhalika samma Allahu subhanahu wa ta'ala Makkah al umman kúrọ̀ lọ́lọ́run ti pé mọ́kà ní ìpìlẹ̀ gbogbo ìlú ìyá gbogbo ìlú tí bá ní wọ́n ma áṣìlì ìbàdàn níbo nìpìlẹ̀ níbo ló ti ní wọ́n ma áṣìlì wọ́n ma ni ẹ̀dẹ́gbà bí lẹ́kọ̀ọ́ náà sọ bẹ́ẹ̀ asìlù ṣẹ́yí ọmọ ṣẹ́yí asìlù tàbá wá ní alìkúnmù ìyà àtúwá ní alìkúnmà si àtúwá ní ziyada ha tí ó jẹ́ umma hamza tó wà lórí alif 1 mímù hao yóò tó wájá níta ziyada nínú balaghọ kọta burúmbẹ̀ ummuwa ummu umma umma ummu umma awambo tá a bá wá débi jamu bóòlà tẹ́fẹ́ fi apákàáfà ní alì ummu jámù rẹ̀ náà ni ummahat umma nǹkan wọ́n ní jámù rẹ̀ ni ummat àkọ́kọ́ nílà alì ummu jámù ẹ̀ ni ummat alì jámù ẹ̀ ni ummahat ọ̀dà àwọn mọ̀ alì ẹn bá gbé jẹ́rọ ní ummat ọgbà ṣùgbọ́kọlù ọmú wá tọ́kọlù ọmú lọ tọ́ bá padà sí tẹ́sìdíhù tọ́ fẹ́ mú fúnmù kékeré wá ni ọ jẹ́ ẹni ọ bá gba ummu wà ní ummat tọ́ bá fẹ́ mú ṣùgbọ́n táwọn ìjẹ́ umma gangan ni asilu rẹ̀ inta ma o náà ni gbogbo wa ń pe umu àwọn afẹ́ mújámọ̀ àwọn pẹ̀lú ummahat hau tó padà jáde nígbàtí jámù ìdé yìí o ń tó àṣírí ìpìlẹ̀ wa Wamina taa جمع كما جاء أمهات هذا لمن كان يعقل لمن يعقل وما لو فانتو بجكوني لكي ماما يدا هذه أمنا أو يا يدا هؤلاء أمهاتنا أو يا واري ṣùgbọ́n tí ọba nílàkẹ́yẹ wọ́n ma lo umma fúyà tí wọ́n jábù wọ́n ma jẹ́ ummat apákan sọ bá apákan nílá fasáwá bẹ̀yìnáwùmá fasáwá bẹ̀yìnáwùmá wọ́n látàtí ìntọ́lọ́pọ̀lọ́ àti tí ọ̀lọ́pọ̀lọ́ kò tẹ́ ń tẹ́ lò pé aina ummatukum aina ummahatukum ìkẹ̀kẹ̀rẹ̀ ní ẹjẹ́gẹ́ ni ó ẹ̀ńsọ ìbá àjẹ́ èèyàn lẹ́dojúkọ ọ̀rọ̀ lẹ́ńsọ ìbá àjẹ́ ẹranko lẹ́dojúkọ ọ̀rọ̀ lẹ́ńsọ ìbá àjẹ́ tí ó ọ̀rọ̀ lẹ́ńsọ ọ̀rọ̀ kẹta ó ní wípé ummahatu lil insan aw lin nas wa ummat lil bahayini ọbẹ̀ súnmọ́ lẹ́ẹ̀kìdì náà díẹ̀ ẹ máa lo ummahatu fún ta ní o àwọn títẹ̀ èèyàn ẹ sì máa lo ummahatu fún ta ní o fún ti ẹranko à ní fọ́bẹ̀ àwọn ní méjèèjì tí a túmọ̀ rẹ̀ sí nǹkan náà ní padà sínà nísbàtán ìrẹ̀lẹ̀ ohun tí ma ní ààbẹ̀ omi eléyìí ẹ̀nà ìlú tí a rẹ̀ tó bí lọ́sẹ̀ wa wọ́n ọ̀tọ́ ọbọ̀kọlọ eléyìí elé ọmọ báyìí báyìí báyìí ẹ̀nà rọ́jùlù omi ana rajulun ummiyun iye salaba sọ́nà a rajulun ummiyun èmi tẹ́ ń wó yìí nature mi pure ànàrẹ́bìnrin omi ìmà bò sí ṣe ṣe ẹ̀mọ̀kọ̀ ń bá sí ìyàwó bí a ṣe ẹ́ bí a mọ́bọ̀sí wọ́n bí a mẹ́ẹ̀bú wọ́n bí a mọ́tọ̀ bẹ̀rẹ̀ fún wọ́n bí a wà fòlúùbùnà nẹ̀kíyà nínú ìpìlẹ̀ èdè lábáwá ẹni tí èso bí ìyá rẹ̀ ṣe bí ló ṣe wà fine ọ̀rọ̀ kejì onípẹ́lá kúlù mọ́nlá ìyá rí pùlì kìtàbátà fàwọ̀ mílíọ̀n ìyá rí kìtàbátà mọ̀ kìtàbátà tó ní gbogbo ẹni tí ọba ti mọ̀ nǹkan kọ ẹ̀ẹ̀ṣẹ́ máa pè ní nǹkan kíkọ nǹkan kíkọ yìí gbà tí èèyàn dàgbà sí lọ́sẹ̀ wà kọ wọ́n wá máa pé ẹni tí ọ máa kọ tí ọ̀ máa kà oní òmìnì tí yóò bá wà lọ ọlọ kíkà sí ẹbí mọ́ kíkọ sí wọ́n bí mọ́ wa fine wọn àwọn tẹ́ ìwòyí ummiyu ni wá nahnu ummatun ummiya àwáyì umma kan ni wá ìjọ kan ni wá tọ́kọ́ ummiya ni a ṣe ń tẹ́lẹ̀bí ìsọ́lú wípé àmàkọ́ àmàkà lánàtù fanásì àrẹ́bí ìsọ́bẹ̀ àmàkàkọ́ àmàkàkà ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ aṣáwà hákàdà báyìí lóṣùwò tí ó bàjẹ́ 30 yóò jẹ́ kí ni o yóò jẹ́ 29 nígbàtí wọn fáǹsọ́ ọ̀pá àdínsì wọ́n ní ẹ̀yìn lọ́rọ̀ bẹ̀rẹ̀ yẹn jẹ́ fún wa nahnu ummatun ummiya àwa ní umma kan tí èlú tí a gbé sí lọ bí ọmọ tuntun tí a bí kìdíkìdí tí ó làbáwọn nínú ọpọlọ ọlọ́run kò méjì lẹ́mìí rẹ̀ kọ̀ mú èèyàn lọ́lọ́ rẹ̀ kò mú àbára kan lọ́rẹ̀ rẹ̀ kò sí ìṣàgbó in tí ń bọ̀rọ̀pọ̀ ẹ̀ náà ni wípé ọlọ́n ẹni tí ó wá ń jẹ́ zaidi ibùn amẹ́rẹ̀ ibùn nufai anábì sọ̀gbọ́n asálàmù nígbà tí a bílẹ̀ ìpa rẹ̀ aṣọ ogun nǹkan tí ma ń yóò ní ìláhù Ibrahim wà dìní dínú Ibrahim tí wọ́n bá ní ta ọlọ́run bá ní ọlọ́run bá ní bíbọ̀ ìhùn náà ni kìí só sa o ẹni ọmọ ìhùn ìsàrí o tí wọ́n bá ti bíbọ̀ pé ẹ̀sìn wo rẹ̀ sí mọ̀ nǹkan ẹ̀sìn dáná bíbọ̀ ìhùn sí náà ò o orí ọ ọ padà rí òdodo pé ọ̀kan sọ̀rọ̀ náà ṣùgbọ́n lóòrùn òní láàkáyè òun fi rọ́ǹgì ìjẹ̀kan bẹ̀ kò rí nígbàtí ọ̀sí sam ọ̀tọ̀wọ́ bọnú ọ̀dọ̀ àwọn yẹ̀wú tí ó ń rìn káàkiri ọ̀dọ̀ wọn ó bèèrè rẹ̀ àbẹ́yàn ọ̀bà jẹ́ ẹni tí pé yẹ̀wú dí yà níyà rẹ̀ kò lè di àáfà kò lè di mọ́mù sí náà ó ṣe ìwádìí ṣe ìwádìí tó bá kí ó tẹ́fẹ́ ń pè Jésù lọ́lọ́un ẹ̀ wọ́n ní kìrìkìrì àà ah, nígbà ọlọ́run bá ní olómọ̀ta àwọn ìṣẹ́ tọrọ jìn ọlọ́run sọ mẹ́wọ̀ ọmọ ẹ̀yọ ọrọ̀ kan bí ogun dúkàrẹ̀ ti pẹ̀tọ́ yìí ọmọ kan náà lẹ́tọ́ wá dáwọ́ pa ọwọ́ alẹ́ ń balẹ̀ máa ṣe ohun tó ń ọ̀fẹ́ tó ń torí ẹ̀dá torí ikó ti pọ̀ máa ń owó tó wá forí jì ọwọ́ á fi ṣe ìtọ́ ńlẹ̀ ògbésírù pòyùn ọdẹ àkùbùrú ẹni tẹ́yìn lọ́lọ́ yìí kù lọ́n kù lọ́rọ̀ lẹ́mọ̀ pé nígbà tí a fẹ́ pa tí a ń lè e lọ sí wọ́n rí pa ta ní pè ni kìíní yẹn òyìnbẹ́tẹ̀ yẹ́yìn èèyàn kìíní yẹn ó pín mẹ́ta ni ọlọ́run ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ yẹn ni wọ́n wàláì kọ̀sẹ̀ tí ń sọ tó yẹ láti gbẹ nígbà bèèrè wọ́n tí ń dá wọn lóhùn tọ́bá tó kọ̀rọ̀ padà ẹgbẹ́ inú náà ní ìsẹ̀sọ́fà náà mọ̀ kò yé mi náà o kóòdì nù láti mú ọ̀pọ̀lọ mẹ́rẹ̀ wọ́n ní ẹ̀tẹ̀ ẹ̀sọ́ wípé àdàdálẹ̀ oníkẹ́ ọmọbìnrin lúgbìrì bẹ́ àwọn mọ̀ ẹni yìí ń jogun tí ń ṣe ń bẹ̀rẹ̀ kó gbogbo àwọn ìwádìí ìdé padà ọwà rí wípé ohun ó dùn lórí ọ̀kẹ̀sùrọ̀lọ́n rárá lẹ́yìn tábùn tó ń padà bí ìbọ̀rọ̀ yìí ohun ó dùn bẹ́ẹ̀ ohun ní bá mú tí ohun ní bá ṣe jìnà ohun máa dàbí pọ̀ tí wọ́n bá sì pa nǹkan kan fóòsà ohun ní jẹ́ ohun sì máa fi ẹ̀jẹ̀ tó ń bá pa yìí kàbáà ìtìbáyì ìtìbáyì kìí tó bí pé ọba dẹ́dà wa kò sọ́dọ̀ wọ́n wá ń bèèrè wọn sàfẹ́lẹ́mù wípé rí àdínẹ́bì tí wọ́n ẹni báyìí báyìí tó ti báyìí báyìí tó bọ́ sọ wọ́n wọ́n ní ìsinmi iṣẹ́ ń tiẹ̀ kọ́ọ̀kọ̀ fàṣíwáì fàṣíwáì fàṣíwáì bó rẹ̀ àjẹ́ tó ṣe lọ́wọ́ ni yúbọ̀ àtó ummatan wahdahu yawm al-qiyamah bó ṣe wà wọ́n dò náà gbèdíje tí ó máa bọ̀ lójọ́ ìgbàlẹ̀ kìyàmà ní odidi ìjọ látàlù náà tá bá nínú ọ̀rọ̀ yìí àti tùrí ní ìná látọ̀rọ̀ sàtàlá jẹ́mẹ́rà ìyẹn jẹ́ ìjẹ́jẹ́ sí à gbogbo ẹgbẹ́ ma sọ̀rọ̀ ọlọ́run ọba àfọ́ òní ẹ̀yìn ẹn tí ó gbọ́ ọlọ́run ti mà kọ́ ọmọ ò ní gbọ́ ọlọ́run ti mà kọ́ ọ pé ọ̀rọ̀ ẹ̀sìn òmè pé lọ kò mú já lọ ṣùgbọ́n ni tí ó bá ti tẹ̀lé jíjí etí rẹ̀ òdì ló wọ́n máa gbọ́ òdì yóò sì máa ṣe ọ̀yìn tó bá wá rí bẹ́ẹ̀ zayn ibùnà abúrúkú náà fẹ́mi gbogbo tí wọ́n ń ṣe ìdíyàn bí wọ́n ó ṣọ́rọ̀ ni wọ́n àgbàgbé ó ti ṣẹlẹ̀ náà ní àdíyìí tó ń ṣọ́rọ̀ sọ wípé òun rí àwọn èrò tọ̀pọ̀ yan ụwa sí wọ́n fún akáwọn ilé òsì jẹ́ ọba jẹ́ wúmà Musa nígbà tí àwọn òní òtù máa bọ̀ ni hábi ọmọtò wúmà rẹ̀ làwọn ilé àwọn ànábì wà mọ́ ní kọ̀ọ̀kan ànábì yìí máa bàtọ́ táwọn èèyàn

ó nìkan nínú jẹ́rẹ́sẹ̀ rẹ̀ ni ọ́dà wà ní jẹ̀ náà gbogbo mọ̀rẹ̀ jẹ́rẹ́sẹ̀ tó ìkẹ́kẹ́ kò ní bá wà ní jẹ́ náà jẹ́ máa tẹ́sẹ̀ àti ìrànlọ́wọ́ àti láyé kó ẹ̀sẹ̀ àti ìrànú ọba rẹ̀ àti parí iṣẹ́ ẹjẹ́ máa bẹ́ẹ̀ kọwọ́bà sí kọmọ̀sí àgán gbogbo ẹ̀ náà nínú iṣẹ́ tó ti parí mẹ́lọ̀wà bọ́ọ̀kọ̀ tó lónìí sáàdùwámà ọ̀ntẹ̀rẹ̀ ni ó lè kúrò tó ti ṣàdúwà bọ́ ọkọ̀ tó ní èpè lọ́mọ ọjọ́rẹ́ ẹni ó lè kúrò tó ti mọ̀ sí nǹkan mi tí ó sí ni ẹwọ́ ibi ojú òsìn ẹni màá wà ebi ìpamikú internet in tí a fẹ́ ti ṣe ń sámà iná ni ọmọ àti orí ọlọ́ ajẹ́pẹ̀ nǹkan tó lè súnmọ́ wa súnwàmá nínú ọpọlọ òun ni prógámù kàtíkà ti wó eré ìtàgé kan wọ́n bá ṣeré wọn wá rí kọ́ọ̀dù ẹ̀ wọ́n ṣe pé alwakil wọ́n wà gbé 10 million naira fún ìsáàsù àbùrọ̀zák ṣùgbọ́n bí wọ́n ṣe áàtì ẹ̀ ni pé àfó ó ti jáde tán káwọn tó gbówó lé wọ́n ti rí kọ́ọ̀dù ẹ̀bẹ̀ àwọn èèyàn wá ń bẹ́ẹ̀ ni tìsá múra wípé wo bá fún jọ lọ́nà sáà ní ẹ̀kan múbọ̀nú àwọn kẹtì àwọn kọ́tọ̀bà kan bẹ̀tí ọjọ́ wá rí mi lónìí fẹ́nìyàn níta pàdé sí sáàtì máa fún lé wọ́n tó sóò lé ti àlùwàkílù pé ẹwò ní sùn sàrì díẹ̀ nígbà ọba di 730 kí n wá lọ gbé owó ìfún ọ̀rẹ́ mi ìpín rẹ̀ tí mo fẹ́ bùn nínú kó dúró tì mí nígbà àkùrónú tẹ́bì gọmọ̀ pé ń dolówó ẹyẹn tí wọ́n bí wọ́n mọ̀ sọ pé ọkùnrin ìwọ́n náà tó ń sàrì díẹ̀ lé rẹ̀ ó rí pọ̀ àbọ̀ kó sì á ti ẹ̀rù tó kò fún ẹ̀ní bá lé bàbá ti ń sùn lé tiẹ̀ ilé ìwẹ̀ ó múra ó bóde lé ẹni tí wá ń wo fíìmù ní ọmọ wa jára mẹ́lẹ̀ pé lọ tí wọ́n ìyàwó ẹ̀ náà má ti lẹ́kùn kọ́ kí èyí á ilẹ̀kùn mọ́ ẹyọ ẹlò náà máa sọ́wọ́ sí jìgbà ní ṣọ́pẹ̀ dákì lápàdápì nígbà ó fẹ́ ṣẹ́kọ̀ọ́ ó fẹ́ mọ́lẹ̀ lórí ìtọ́lọpẹ́ẹ̀sì ọwọ́ abóòdì tán kí lọ́kùn tí wọ́n gbé sí ní dímù wọ́n gbé pé ẹ̀ká àṣà àbẹ̀ ẹ̀ká àrọ̀ wọ́n jáde ẹ̀ ọ̀rẹ́ ẹ̀rùn kọ́ ìsìn ní ẹjáde yìí à ẹ̀ẹ́sẹ́ bá ń pè ní fóònù tẹ́rẹ àwọn èèyàn sí àwọn ọlọ́tàrá ibi iṣẹ́ ìjọba ìpínlẹ̀ máa lọ ṣùgbọ́n wọ́n náà ká tó promise àwọn oúnjẹ wà sọ̀rọ̀ ìgbẹ́ nígbà ọ̀dẹ̀ tí bẹ̀rẹ̀ padà kò burú àtùmọ̀ yíra padà abẹ́ẹ̀tọ́ ọ̀sẹ̀ ẹ̀jẹ́ fún ààrùn rọrùn jẹ̀mọ́ tá a bá gbọ́ ń tà ń sọ iye kéèyàn bá kó àbàdà bó ti ti sọ́rin sí ìṣẹ̀lẹ̀ èèyàn lẹ̀lọ́gùn sọ́rin bẹ́yẹ̀ fún náà èyí jẹ́ sẹ́jà mà fáràn góòbù òṣèré kádàrà náà yóò tún dáadáa kú dáadáa ooo ẹ̀kíní kan fẹ́ pa kádàrà nìkádà kíní kan ló kádàrà nìkan ah, ah. wọ́n ti parí ètò lórí wa wọ́n ń plé rẹ̀ padà ní ó bí bí ànàbí ọ̀wà mọ́ ọ̀bọ̀ tó pẹ̀lú kìí àmà ẹ̀rẹ̀ kò ẹ̀dá kò mú bí á tẹ́tẹ́ àníyàn ló dé kò ní tẹ̀tẹ̀ ìyànú ẹn tó bẹ́ sí ẹ̀fẹ́nu ẹ̀ sọ wípò jùlọ níwájú ọlọ́run kò ní bá wà jẹ náà nítorí gbogbo àwọn nǹkan òun lọ sọnù ní ọ̀pọ̀lọpọ̀ ọbí táwọn ló gbé àwọn kan tí a fi ní fẹ́ bàbá àwọn àfá àwọn

ẹwà máa wè mà nígbà Zayd ibn Amr bin Nufayli tó sọ́lá ìfì rúfì rúfì rúfì síbẹ̀ ni ọ̀gá àrùkúnmùlá rọ́wọ̀kúnmùlá wọ́rọ̀kọ̀ nínú orin tí wọ́n fi dárò rẹ̀ Umayya ibn Salti ó nínú orin tí wọ́n fi dárò rẹ̀ combine rìsáwùn ẹ máa wọn tàà tẹ́ fàyọ kò tó rí pé á pàrà síbi ìsírìwá ó ń pé rọ̀ṣátà wà àní amútàbí ní amúrí wà ìnàmà rọ̀ṣátà wà àní amútàbí ní amúrí wà ìnàmà rọ̀ṣátà wà àní amútàbí Nínú àmì wà ní àmúrí wà Nínú àmúrí wà ìnàmà. Kájà nábútàtà núrọ̀ nínà náà rí hámíyá. تجنب تتنورا من النار حاميا تجنب تتنورا من النار حاميا تجنب تتنورا من النار حاميا بدينك ربا ليس رب كمثلي بدينك ربا ليس رب الجليل بدينك ربا ليس رب كمثلي بدينك ربا ليس ربك مثلي وتركك أوطان الصواعق كما هي وتركك أوسعنا توابيك ما هي وتركك الأوسعنا كما كما هي وتركك أوسعنا توابيك كما هي كما هي وإدراكك الدين الذي قد طلبته وإدراكك الدين الذي قد طلبته وإدراكك الدين الذي قد طلبته ولم تكن عن توحيد ربك لاهيا ولمتكن ولمتكن عن توحيد ربي فلا تاهيا ولم تكن عن توحيد ربي تاهيا ولم تكن عن توحيد ربي تاهيا. Tí a ló kórìí rẹ̀ báyẹn, fa àṣìbá hátà في دار كريم مقامها فأسمعت في دار كريم مقامها تعلل فيها بالكرامة لا هي تعلل فيها بالكرامة لا هي تهلل فيها بالكرامة حالها تهلل فيها بالكرامة حالها تلاقي خليل الله فيها ولم تكن تلاقي خليل الله والله ولم تكن من الناس جبارا إلى النار هاويا من الناس جبارا إلى النار هاويا من الناس جبارا إلى النار هاويا من الناس جبارا إلى النار هاويا ẹ̀sẹ̀kẹ́ tó wá wọ̀ ọ̀ síta ní ẹ̀tì mú lọ́dọ̀ òmìnira bí fẹ́lì ìwà ń pé wà ọdí tó dìrì kú ní ìsánàrọ̀ tẹ̀lé àrùn ìsáfihìn náwájíyá ولو كان تحت الأرض سبعين واديا ولو كان تحت الأرض سبعين واديا ولو كان تحت الأرض سبعين واديا جماعة ملحوظة قاطع كيس يوم كاكا tẹ̀síìrù tí a ń pè àlàyé ọ̀rọ̀ lọ́ntàntì ó yẹ kí bèèrè ọ̀wá pé kí ló tàà sí ń rọ̀ tàbátì ìdí wá sí lẹ́yìn tàbátì sọjọ́ rẹ̀ sọ èmi ọmọ sọ̀rọ̀ lọ straight ẹlòmí ọmọ wò pé a bí kí ní ẹ̀sìn tọ́jẹ́ pé wọn gbọ́rọ̀ kéńjì ẹ̀yìn torí kan bàbá wa náà wọ́n ni àrọ́wá sí wọ́n ní kẹ̀kẹ́ wọ́n wà máa rọ jẹ́bá ń sọ padà jẹ́bá ti tẹ̀síru lọ tí tẹ́tù bá dé di wá sí mi ìfẹ̀ lójúkọlà níbi lónìí ṣùgbọ́n tá níbi bẹ́ẹ̀ ni wípé in tó jẹ́ a máa rọ bí mo ṣe gbàwẹ̀ lẹ́yìn náà gbàwẹ̀ mo ṣe gbàwẹ̀ lẹ́yìn náà gbàwẹ̀ ọlọ́run mọ́gbàlá sí àlára wa tó bá ti rí ìtọ́ náà àmàlàfí àyọ́lò táìmù tí ń bá sọ tèmi dáalẹ̀ sáàfà bá fi rọ padà mò ń sinmi táìmù náà tẹ́mìnà bá ti ń sọ̀rọ̀ lọ àwọn mẹ́rin sẹ́kí ni ó wọ́n sinmi ẹwà àti àdàsáwà méjì láyà ó sì tẹ̀pẹ́rẹ́ ju kẹ́ ẹ̀kọ́ gbẹ̀lẹ́mì lọ́rùn lọ ẹ́ ń sùn ń sùn náà yín ẹ̀dí tó gbé tó gbé ẹ̀lẹ́mí ìyẹ̀bọ́nù wò ṣùgbọ́n ṣé bíbíà ni ẹ má pè ní bíbíà ọba ni mú ẹ̀rí ìjẹ̀bíbíà rẹ̀ ọba ni mú wá nítorí pé ó ní ìyà tàràyẹ̀rì bá mọ́kànsọ ẹbí lóktọ̀ ẹwà máa wo tí ń bẹnu ọ̀rìn àwọn ibi tá bọ̀ rí o ó ní rọ̀ṣátà wá àmì àmúta bin àmúrí wà ìnàmá rọ̀ṣátà wà تجنب تنورا من النار حاميا تجنب تنورا من النار حاميا تجنب تنورا من النار حامية كما فكر كفر بالسوني رشدت رشدت وأن من أمري وإنما Fájá iná fún tàtà núrọ̀ iná náà yára. Fájá iná fún tàtà núrọ̀ iná náà yára. Ó ní Rọ̀ṣátà. Àà! Ah! Bí gbogbo ẹ̀sìn tó túpọ̀ tó yìí, ọlọ́run sì jẹ ọmọ náà. Wọ́n àná àmúta. ọwọ́ adẹn tó gbègbè sí ayé rọrùn ìwọ zaidu ọmọ amúrù wà ìnàmá kò sì sí méjì tó kó rírẹ ìbọ́ tó fi mọ̀nà tó fi wá àtẹ́ni tó bá ń sẹ́sì lọ mọ́nà ẹni ọ bá ń oní sinmi oní ooo ẹbí fàájì ní wọ́n ṣe wá ń lọ nílé yápọ̀lá gbogbo àwọn ẹ̀gbọ́n ìyàwó àtàwọn àbúrò ìyàwó ẹ̀fẹ́ náà ti gbé àtàwọn ọkọ ti ẹ náà tí wá fi hàn fún iye ọdún gbogbo ní wọ́n bá wọn yọ nínú gọ́tàkìrà ah, wọn ìbá ti gbé ti pẹ́rẹ̀ àìsìtì ah, ra wọn ọkùnrin ní ọdúnfà ó dọ̀ pùlọ máa wọn tẹ́bí ìkílọ́pọ̀ èsì ìfọ̀tílẹ̀ lẹ́nu eh, bí ṣe mọ́ pọ̀ òun ṣe fàájì inú òun fi gbádùn ní ẹ̀dàkùn kẹ́lẹ́gbẹ̀ lọ́wọ́ rẹ̀ náà bí ẹ̀ṣẹ́ ń tẹ́kùn rẹ̀ ẹ̀rẹ̀ ní yọ létí níyọ mú níyọ lẹ́nu ìwọ ọmọnà ọ̀ráyé gbé kò sí tó kórìrè ìgbọ́ wà ìnàmà kò sí tó kórìrè ìgbọ́ Ọjà Àtànúrù ojú ọrùn ojú ogun gẹ̀gẹ̀ tí ẹ ti ń dáná gẹ̀gẹ̀ ojú rẹ̀ ọlọ́ni nígbà tí ìbìrú wá dé báwọn èèyàn nẹ́bìnú àjọ rẹ̀ ó tàbí kan sípò mí 2000 tí mo fi

kó o ti mọ́kọ̀ padà èmi náà tó dáàbì mi adájú pọ̀ mọ́ dàbí mi pọ̀ ni ọ̀bọ̀n dátọ́ta ọ lọ sí owó tó nìkan jẹ́ kó lè bá ara ajá fún àfámìlì ẹ̀sìn ẹ̀fẹ́ pàbógò pé o ń kúlẹ̀ tí gbogbo mi ò fóun ṣùgbọ́n ọba fún ẹ̀rẹ́rẹ́ wọ́n tẹ̀rọ fún ìjà ọ̀tá ọ̀wá àgbè àmáyá وتركوك أوطانا الصواب كعلانيا ọ̀pá èròtàkì gbogbo ń tó lè jọ mọ́ pé kí wọ́n máa bọ́ òórùn ìbò ṣàṣe jẹmọ́ àṣẹ́bà náà ṣe nínú kò sí lára rẹ̀ o àwọn ìyàwó wọ́n kún bá di àlàjá àlàjá àlàjá lè máa pèrà wọn tí a bá ti bọ̀ sọ́tán wọ́n máa kiri omi ìyá kí máa gbóbi dín ìgbẹ́mi náà dà sọ́ọ̀bù mi ẹ̀rọ ọ̀rọ̀ àtẹ̀yí sọ́mọ̀dún ọkọ̀ bá kí ìyá owó ti kó sínú bá wọn. àádì yìí máa tàrọ̀ kátílẹ̀ àwòsánà kàmàríyà ẹ̀ ó tún yẹ̀ lójú wò ẹgbẹ́ ìwà títẹ̀ tí yà lónìí ìjíṣọ́nù ẹgbẹ́ ìwòrún tí yà bí ìrẹ̀ wí ẹlòmíì yóò lọ rèé sa owó ẹyọ tí ń pè làdéhùn yóò nù wọ́n dà lẹ́ẹ̀mọ́ nínú sọ́ọ̀bù ẹ̀wọ̀ ọmọ fẹsẹ̀ gbá lọ bábọ̀ yòókù ní ìjọba mi rẹ̀ ajé ni ọmọ wa. wàtẹ́rù fún náà ọ̀tá náà sọ̀rọ̀ àjè ìjà náà níyà wàtẹ́rù fún náà ọ̀tá náà sọ̀rọ̀ àjè ìjà náà níyà. iṣẹ́ ìmọ̀pẹ́ tí wọ́n ń ṣètò lòmìnir tí ọ̀nà táwọn èèyàn tó mọ́lọ̀ mọ́lọ̀ mẹ́ì wọ́n sì tó ń sin wèrè gbogbo ìrọ̀lọ́ àfáàní nǹkan jù lọ ìkó yìí ó ti dẹ́gbà ìjọ ti wọkọ̀ ọkọ̀ wá fún èèyàn méjì ó ti ń sọ ọ́ sí ọ̀nà tó mú ẹ̀dá kan yóò wà sọ́rẹ́ rapákò ìyàsá nǹkan yìí ní tó gbá nígbàjí sí tàbí kọ̀fẹ́ káàfọ́ ọ̀sẹ̀ lọ nígbọ̀ pẹ̀lú wèrè ń pọ̀ tí ó sì mọ́ sí apẹ́ báyìí lónìí tí ó bá wò lẹ́kùnkà ibùkà ilé nígbà wọ́n yájà kí lọ rà nǹkan ti fún mi náà ni ọwá sọ sísàlẹ̀ ìgbànú wọ́n tẹ̀ wà mú owó mi ìtẹ̀wọ́ àwọn àfáà ń àwọ abalẹ̀ báyìí ah orí ọjà وتركوه كموسانا صواعدي كما هي kò fò sálẹ̀ o kí é kọ̀lọ̀ tí ẹ̀ tí ọkọ̀kọ́ tí ó bè yọ pàà lólé yóò sùn bí tákì ìpadà yóò tún fọ́nà wọ́n àtọ́wádá tí ó à ọ̀kàbà ìgbẹ̀wà wà tó ní àfáṣẹ̀ yìí ah, agbùjọ gbádùn ẹ̀gbọ́ agbù ẹ̀bádé náà ni ó sì rọ̀ pẹ́tẹ́ pọ̀ àkùnlọ́bà kọ́kọ́ jírí lọ́rọ̀ jẹ́ ní o yọ́ padà tọ́bọ́ wá jírí ìyàwó rẹ̀ kí ni ó ìjọ tọ́bọ́ kọ́kọ́ jírọ́ pọ̀ tó wá jíró bẹ̀ wàtẹ́rù fún kàrà ọ̀tá lọ́wọ́ ìgbẹ́gbẹ́ lè gbọ́ o ní pé ọpá òsàtì kọ́dà oúnjẹ tí a ń gbé wájì rẹ̀ ẹlòmí kò ní jẹ́jẹ́ jẹ́ gbáṣì bí òsà o ṣùgbọ́n yóò fẹ́ gbóòrùn rẹ̀ ìrọ́ nípa ẹwù bí ṣe ń fún jẹ́ sókù wàtàkì gbéṣe kùrù wọ́n pọ̀nà bó ṣe kọ̀yìn lẹ́yìn tí ìjọ wọ́n yìí ògbọ́dùgbọ́ láti bú ọbẹ̀ kí n kílọ̀ bàbá jẹ́. Àjàrò fún ká ọ̀rùn sáàdà ọ̀wá àti ìjọmáríyá. Wájàrò fún ká ọ̀rùn sáàdà ọ̀wá àti ìjọmáríyá. Wà ìtìrọ̀ ọkùnkà dínà lẹ́bí, ọdí tọ́lá bùjáwó. وإدراك الدين الذي قد طلبته ولم تكن عن توحيد ربك لاهيا ولم تكن عن توحيد ربك لاهيا هي ولم تكن عن توحيد ربك لاهيا ولم تك أنت أريد ربك ثانيا bọ́lọ̀ ń fẹ́ àní rọ́ṣì ìjọba tó mọ̀ ní aṣọ kó jágbó ibi táàkì dúró lè nìna rẹ̀ 3,000 jẹ́ ẹ̀ká dúró 3,000 wà ní ọkùnkà dínà lẹ́bí pọ̀ ní sọ́lá bóta ولم تك أنت قريب ربك ثانيا وأنعمك وتجنبها التنظر من النار حاليا وجنبها التنظر من النار حاليا بِدِينِكَ رَغْبًا لَيْسَ رَبُّكَ بِمِثْلِهِ وَتَرْكُ عُرْبَانًا وَأَهْدِكَ مَلًّا وَتَرْكُكَ عُرْبَانًا وَأَهْدِكَ مَلًّا وَتَرْكُكَ عُرْبَانًا وَأَهْدِكَ مَلًّا وَتَرْكُكَ أوفان الصواب كما هي وتركها أوثان الصواب هي وتركها أوثان الصواب هي ولليوم الدين الذي قد طلبته ولم تقل عن توحيد ربك تعيا ولم تقل عن توحيد ربك تعيا فأصبحت في داري كريم مقامها وأرضعت في دار كريم مقامها تعلل فيها بالكرامة لاهيا تعلل فيها بالكرامة هي تعلل فيها بالكرامة هي تعلل فيها بالكرامة هي هذا صلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم mo نبوة náà sálámà tí wọ́n bá ní assalamu alaikum ẹ̀ẹ́dàn pé wa alaikum assalam wa rahmatullah tí wọ́n bá ní assalamu alaikum wa rahmatullah ẹ̀ẹ́dàn pé wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh ṣùgbọ́n fẹ́ sálámà tó bá lọ rí ó mẹ́sẹ̀ ẹ̀takọ̀ níbẹ̀rẹ̀ ó ní assalamu alaikum wa rahmatullahi wa barakatuh kí ló fi ilẹ̀ fún kò sí kankan lẹ̀ wọ́n ti káàkiri jù bẹ́ẹ̀ ìtajà wà mọ̀kùtì rọ́tù hù ṣùgbọ́n àyílò àti tẹ́ntọ́ sáramà bá kò pé láti bẹ̀rẹ̀ púpọ̀ sí bẹ̀m̀bẹ̀nù àdíṣì ẹ̀fẹ̀ ṣẹ̀ṣẹ̀ ẹwà sáramà sí mi kẹ́ẹ̀kọ́ gbé ẹ̀sẹ̀ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh